from intelligent report tí mo gbọ́ ni wípé wọ́n ti ń wá pásítọ̀ Bankole lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS gbogbo tó ṣe fún Sunday Igboho pásítọ̀ Bankole ò gbọ́dọ̀ sun o bí mo ṣe ń tẹnumọ́ nìyẹn wọ́n ti ń ṣiṣẹ́ pásítọ̀ Bankole lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS gbogbo ọ̀nà lọ́ọ́ ti ń wá bó ṣe fẹ́ mú pásítọ̀ Bankole pásítọ̀ Bánkọ́lé gbọ́dọ̀ fura ó dẹ̀ gbọ́dọ̀ wà vigilant gidi nítorí pé àwọn DSS wọ́n ti ń tẹ̀lé ẹ̀ káàkiri Ògúndé àwọn kan ni wọ́n ń pè ní BNG àwọn BNG mo fẹ́ fi hàn yín nínú fídíò yìí àwọn èyí wọn kì í lò bọ́ o missiles ló ń lò missiles ló ń lò lọ́ fi ń takù gbogbo ẹni tí wọ́n bá fẹ́ bájà wọ́n mọ̀ pé nàìjíríà wọn kì í ṣẹran rírọ̀ àwọn biafra àwọn ipob àwọn eléyìí ju ipob lọ o bng ló ń pè wọ́n ara àwọn biafra ara àwọn biafra ni wọ́n ti jáde àwọn eléyìí wọ́n ṣe tá àti kojú ìjọba nàìjíríà ẹ bá wo fídíò yìí kẹ́ lè mọ àwọn tí wọ́n ń pè ní bng. If, uh, if you see here, if you look down here now, you see one of our missile, ballistic, come and adjust it. So, it's ready. So, don't worry. Up again. have it has different type of adjusting, adjustments depending on. Now, this is a, um, if I look at it very well, it is ballistic missile. This is made in Biafra. It is called Biafran virus in English, but in Biafra language, Okumuchineke Okumuchineke Okumu Chineke, ihe Kamalụ ọzụzụ B21 kamalo. ọzụzụ B21 Kamalụ ọzụzụ B21 this is Kamalus B21 Biafran virus so this one now will eliminate the coronavirus because what we are talking about is Biafran not about the coronavirus that China and others want to use to confuse the world so this time around we are not talking about coronavirus anymore because coronavirus is not for us, we the Biafras, we the people of school, Kuka Biama. So, this is Biafran virus. Come B21. We send it anywhere. We want to send it. We have the directions. We have the remote, We have the computer. We direct it anywhere, any place. So the reason why I'm unveiling this after this thing, I will no longer unveil anything, any product, any production from our Biafran scientists. Only want to secure this one to let the Nigerian government to know that they have no option than to release Mazin Nandekano within fourteen days from now. Otherwise, I will begin to send this thing into the heart of Nigerian state and other places that can never know peace until Biafra is fully defend, defended. Remember, I gave them three options. One by one, This one is number one. After that one, I will tell you, I will tell them the number two. Tell number two, I will tell them the number three. So I've given them 14 days from now to release Madam Nandekano, Benjamin Awoka, and Mr. Akwara, including Chukwubuogo, whom are not adopted since. And if anything happens to these four people I mentioned now, The Nigerian government will know that behold and lo, you are not joking. After this one, we're not gonna show anything again, but we have nothing but to do what? To release our action, to confirm our action. So that the world will know that true, true. We are really, really fanatical about our freedom. ṣe gbọ́ wípé wọ́n fẹ́ àtàkì activist tí gbogbo èèyàn mọ̀ sí Ṣòwòrẹ́ nígbà tí ó ń lọ àtẹ́ǹdì trial Nnamdi Kanu ní Àbújá ìròyìn tá a gbọ́ ni wípé àwọn DSS Nàìjíríà àwọn ni wọ́n kó àwọn tọ́ọ̀gì kan jọ tí wọ́n fi la àtàkì activist yìí tá à ń pè ní Ṣòwòrẹ́ fídíò tí mo fẹ́ fi hàn yín tẹ̀ ń wò lókè yìí òun ló ṣòwò bí àwọn tọ́ọ̀gì tí àwọn DSS tá à ń pè ní DSS ní Nàìjíríà tí wọ́n arrange láti lọ kojú Ṣòwòrẹ́ tí wọ́n bà gbogbo mọ́tò ẹ̀ jẹ́ Ọlọ́run ni ò pa Ṣòwòrẹ́ lẹ́ni ṣe ìrántí wípé lẹ́nu ọjọ́ bíi mẹ́ta oṣù kan àbí méjì sẹ́yìn ni àbúrò Ṣòwòrẹ́ kú ṣó tún yẹ kí àwọn DSS kí wọ́n tún pa Ṣòwòrẹ́bí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ lénìí kí làmì ìdánilójú wípé àwọn DSS gangan fúnra wọn mọ̀ ní kú pọ̀ mọ́ pa ikú tó pa àbúrò Ṣòwòrẹ́ wọ́n tún lọ àtáàkì Ṣòwòrẹ́ lénìí ìjẹ́lẹ̀ ìdàbí ìjẹ́lẹ̀ ìbójúmu ẹ̀yin ọmọ Nàìjíríà níbo gangan là ń lọ nítorí pé wọ́n ní tá a bá lé ni títí bá a bá dẹ̀yìn lẹ́ni ẹyin tó bá dé àárín kan èèyàn ayíjú padà sóńtọ̀hún ó ti wá tó gẹ́ báyìí o gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń bú pásítọ̀ Bánkọ́lé lórí ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation ní tèmi ń tèmi o gbogbo ara mo fi dúró ti pásítọ̀ Bánkọ́lé lórí ọ̀rọ̀ tó sọ nítorí pé mo mọ̀ pé gbogbo wa kọ́ la máa sùn tá a máa kọrí síbì kan náà àwọn Nigerian government yìí wọ́n gbà wọ́n gbà wọ́n gbà ní bọ̀rọ̀ rárá wọ́n gbà ká bá wọn fọwọ́ ọwọ́ yẹpẹrẹ mu gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n gbà ká bá wọn fọwọ́ ọwọ́ yẹpẹrẹ mu rárá tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wípé wọ́n fẹ́ ká bá wọn fọwọ́ yẹpẹrẹ mu olóyè Sunday Ìgbòho ò ní wà ní Kútọ́nù di wákàtí ọ̀wọ̀ yìí àwọn OPC tá a tún pè ní OPC tẹ́gbà a believe pé Yorùbá wa ni wọ́n wà tí ààrẹ bá Gani Adams tó jẹ́ pé àwọn lọ́ọ́ ṣe agbátẹrù wọn àwọn náà jókòó wọ́n ń wòran kò sí nǹkan tán ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho bẹ́ẹ̀ ni àwọn ọba ilẹ̀ Yorùbá wọ́n jókòó wọ́n ń wòran kò sí nǹkan tán ṣe lórí ọ̀rọ̀ Sunday Igboho ẹ jẹ́ ká tiẹ̀ dúpẹ́ ẹ̀ nítorí pé àwọn politician ilẹ̀ yorùbá ìjọba muhammadu buhari wọ́n believe wípé nígbà tí wọ́n ti apprehend olóyè sunday gbogbo gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá lóyè ọ̀rọ̀ yorùbá nation gbogbo ẹ̀ ti dákẹ́ gbogbo ẹ̀ ti lọ sókun gbàgbé ṣùgbọ́n èmi tún dúpẹ́ lọ́wọ́ pastor bankole wípé ó tún jáde síta ó ṣọmọ akin èmi dúpẹ́ lọ́wọ́ pastor bankole ni ò wípé ó ṣọmọ akin ó tiẹ̀ jáde síta ó sọ̀rọ̀ wọ́n ní tó bá jẹ́ pé pásọ báńkẹ́lẹ́ tó bá tẹ̀ jẹ́ pé ọlọ́rọ̀ kan tó sọ ó yẹ kí àwọn àwọn bloggers tó jẹ́ àwọn agitators ó yẹ kán pè sáàkíyèsí ní abẹ́ aṣọ kò yẹ ká tó máa jáde ká tó máa tako ara wa nítorí pé bí olóyè Sunday Igboho ṣe ń ṣe tó ń ṣe bí ọmọ akin ló jẹ́ kí gbogbo àwọn èèyàn nílẹ̀ Yorùbá kó jẹ́ kó tẹ̀lé olóyè Sunday Igboho ẹlòmíín ti sùn olóyè Sunday Igboho ló jí látòjú oorun pé ìyà ń jẹ yín nígbà tí olóyè Sunday Igboho tó ń mú olóyè Sunday Igboho kò sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọ̀rọ̀ tí pásítọ̀ Bánkọ́lé tó sọ pé kò dáa kò sẹ́ni tó lè sọ̀rọ̀ mọ́ everybody dákẹ́ kò sẹ́ni tó sọ̀rọ̀ àwọn ọba ò sọ̀rọ̀ OPC ò sọ̀rọ̀ ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ Bánkọ́lé kó tiẹ̀ jáde ó ṣọmọ akin akin ni Bánkọ́lé o ṣùgbọ́n mo fẹ́ pe àkíyèsí Bánkọ́lé sọ̀rọ̀ kan wípé ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni sọmọ yìí tó sọ sí gbogbo àwọn DSS ṣó mọ̀ pé ọ̀rọ̀ yìí wọ́n ti gbọ́ ọ̀rọ̀ yìí from intelligent report tí mo gbọ́ ni wípé wọ́n ti ń wá pásítọ̀ Bankole lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS gbogbo tó ṣe fún Sunday Igboho pásítọ̀ Bankole ò gbọ́dọ̀ sun o bí mo ṣe ń tẹnumọ́ nìyẹn wọ́n ti ń ṣiṣẹ́ pásítọ̀ Bankole lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn DSS gbogbo ọ̀nà lọ́ọ́ ti ń wá bó ṣe fẹ́ mú pásítọ̀ Bankole pásítọ̀ Bánkọ́lé gbọ́dọ̀ fura ó dẹ̀ gbọ́dọ̀ wà vigilant gidi nítorí pé àwọn DSS wọ́n ti ń tẹ̀lé ẹ̀ káàkiri mo fẹ́ ṣe gbogbo àkíyèsí yìí mo fẹ́ kí pásítọ̀ Bánkọ́lé kó ṣe àkíyèsí ọ̀rọ̀ tí mo sọ yìí mi ì fẹ́ kó nǹkan tó ṣẹlẹ̀ sí tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho kó ṣẹlẹ̀ sí pásítọ̀ Bánkọ́lé nítorí pé ọ̀rọ̀ tí mo gbọ́ láti Àbújá ni wípé wọn àwọn DSS wọn ti ń ṣiṣẹ́ pásítọ̀ Bánkọ́lé lọ́wọ́lọ́wọ́ láti apprehend ẹ̀ Pastor Bankole must be careful because the DSS is looking is there, they are looking for him. Wọ́n mọ̀ wípé òun ló tún sọ̀rọ̀ ló tún sọ̀rọ̀ jáde. Bí mo ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ Pastor Bankole ikú kan ò ní ọ̀pá àrùn kan ò ní ní ẹgbẹ́ ṣe ṣùgbọ́n mo fẹ́ kó wà vigilant mo fẹ́ kó wà vigilant kó má jẹ́ kí ọwọ́ dss kó tẹ̀ ẹ́ wọ́n ti ń rán gbogbo àwọn èèyàn tó súnmọ́ ẹ o gbọ́dọ̀ wà vigilant pẹ̀lú wọn kó má jẹ́ yí pé gbogbo tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho ó wá padà ṣẹlẹ̀ sí pásítọ̀ Bankole ìyẹn báwọ ìyẹn báyìí àwògede ń gbé ìkejì ni wípé àwọn Yorùbá ò sun o ǹjẹ́ ẹ tún ti gbọ́ wípé àwọn Àgbẹ̀kọ̀yà àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n tún ti dìde o a rò pé Sunday Ìgbòho nìkan ló wà fún agitation yìí ṣùgbọ́n ibi tá a fojú sí ọ̀nà ògbàgbẹ́ ọ̀dọ̀ àwọn OPC láfojú sí ọ̀dọ̀ Ìbà Gani Adams láfojú sí a rò pé Ìbà Gani Adams àwọn ló tún máa dìde wípé bọ́n ṣe mú Sunday Ìgbòho yìí Ìbà Gani Adams náà tún dìde ṣùgbọ́n Ìbà Gani Adams wọ́n jókòó sáàfin wọn ni ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìròyìn ayọ̀ tá a rí gbọ́ lónìí wípé àwọn àgbẹ̀kọ̀yà ní gbogbo ilẹ̀ yorùbá wọ́n ti dìde o wọ́n tètè ní pé tí wọ́n bá ti fi Sunday Igboho sílẹ̀ àwọn á bẹ̀rẹ̀ sí í ṣe ibi tí Sunday Igboho parí rálì sí àwọn á bẹ̀rẹ̀ láti bẹ̀ wọ́n jáde lónìí ní Ìbàdàn wọ́n dẹ̀ sọ wípé gbogbo state tó wà lẹ́ Yorùbá làwọn máa ṣe pẹ̀lẹ́ńbẹ̀ ó sí. Si wọ́n máa dé Ògùn state wọ́n máa dé Èkìtì wọ́n máa dé Oǹdó wọ́n máa dé Ògùn wọ́n ti ṣe tọ̀yọ́ state lẹ́nìí ibi tí Sunday Igboho ibi tó parí iṣẹ́ sí ibẹ̀ ni àwọn Àgbẹ̀kọ̀yà ti fẹ́ bẹ̀rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ olórí àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́ state ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo yín mo kọ dànsákì fún yín ẹ kú iṣẹ́ takuntakun ẹ kú ìfọmọ ènìyàn ṣe lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí Ìbà Gani Adams lálòpọ̀ máa gbé ibi tí Sunday Igboho ti parí ṣùgbọ́n Ìbà Gani Adams ó jókòó sáàfin rẹ̀ ni Àgbẹ̀kọ̀yà iṣẹ́ yín tẹ̀ ń ṣe yìí kò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ o gbogbo yín pátápátá tẹ jáde fún rálí ẹ̀ ní àdúpẹ́ lọ́wọ́ yín ikú kan ò ní yín pa àrùn kan ò ní yín gbéṣe ẹ̀yin Àgbẹ̀kọ̀yà ọ̀rọ̀ tí wọ́n sọ lónìí ní ààfin Olúbàdàn ọ̀rọ̀ ńlá mà ní o ọ̀rọ̀ tó ti ẹnu ọ̀gá àwọn àgbẹ̀kọ̀yà tó nídìí wọn wá sí ààfin olúbàdàn lónìí ọ̀rọ̀ ńlá mà ni ó sọ wípé ibi tí olóyè Sunday Ìgbòho ti bẹ̀rẹ̀ iṣẹ́ làwọn ti fẹ́ bẹ̀rẹ̀ wọ́n kọ lẹ́tà sí Muhammadu Buhari wọ́n dẹ̀ kọ́ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá wípé wọ́n gbọ́dọ̀ fi Sunday Ìgbòho sílẹ̀ ni o kó tó di December twenty five wọ́n ní ìyà ń jẹ ọmọ Nàìjíríà a gbọ́dọ̀ jókòó ká padà sí constitution 1960 àbí ká tó constitution nàìjíríà ká tún ṣe àìjẹ́ bẹ́ẹ̀ yorùbá nation òun làwọn fẹ́ àdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àgbẹ̀kọ̀yà ní gbogbo ilẹ̀ yorùbá iṣẹ́ yìí ò ní ṣú yìí ṣe o àjà àjàyè lájàgùn yìí ìjọba nàìjíríà wọn gbálẹ́rọ̀ àwa gán mọ̀ pé wọn ò gbá lẹ́rọ̀ bẹ́ẹ̀ lè ṣe rí àwọn àwọn àwọn IPOB àwọn BNG àwọn BNG tí mò ń sọ yìí ó ní mo ti fi hàn yín nínú fídíò yìí àwọn missiles missiles ni wọ́n máa ń lò wọ́n ti pìpì ara wọn débi pé wọ́n mọ̀ yìí pé àti ìjàgbára yìí kò yìí sì àti gbà lọ́wọ́ wọn jọba àwọn politician ilẹ̀ Nàìjíríà wọ́n mọ̀ pé ìgbà míì ó máa ń fẹ́ ní ìdìsógun ìgbà olóṣè bí pásítọ̀ Bankole ló ṣe sọ̀rọ̀ jáde wípé enough is enough ebi ń pa àwọn ènìyàn wọn ò dé try láti wọn fẹ́ fi solution sí ìjọba Muhammadu Buhari ó tún sọ wípé tó bá di two thousand and twenty twenty two wọ́n máa increase epo àwọn Àgbẹ̀kọ̀yà dẹ̀ ránṣẹ́ sí Muhammadu Buhari pé tó bá fi lè increase epo ní Nàìjíríà wàhálà máa bẹ́ sílẹ̀ pé kò ní sí ìbò nílẹ̀ Yorùbá ní two thousand and twenty three àwọn àbẹ́pọ̀yà wọ́n fi sọ̀yà bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o mo dúpẹ́ inú mi dùn gidi wípé àti ẹ̀tún àwọn kan tó tún jáde lẹ́yìn olóyè Sunday Igboho ẹ̀ńtà àròpó máa pàgọ́ kó pàgọ́ o ibà Gani adam. tá a rò kó máa pàgọ́ kó pàgọ́ ẹni tá a rò kó máa pa táwọn tá a rò kó máa pàgọ́ gan lọ́wọ́ à ń kọ́lé alárinrin ẹ wò pásítọ̀ Bánkọ́lé ó jáde bí akíkanjú ẹ wọ àwọn Àgbẹ̀kọ̀yà wọ́n jáde bí akíkanjú wọ́n ṣe ọmọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn o ẹ má jẹ́ ká blame pastor Bankole nítorí pé gbogbo wa kọ́ la máa rọ̀ tí gbogbo wa bá rọ̀ ìyà máa jẹ ọmọ Nàìjíríà ìyà máa jẹ ọmọ Yorùbá lọ ni bàbá ṣe rí ọmọ tó rọ̀ tá a máa fi ọ̀rọ̀ wétò láàrin àwọn tó jẹ́ àwọn ọmọ ogun tó jẹ́ pé a máa fi fèsì wọn tó máa fẹ́ gbé wá ní líle a lè fèsì wọn ní líle nítorí pé Nàìjíríà wọn ò ṣetán àti fi wá sílẹ̀ nítorí pé àwọn politician yìí gan ẹ̀sìn wa ló wá yẹ̀yẹ́ wa ló ń wá ẹ má jẹ́ a máa fira wa ṣe yẹ̀yẹ́ kì í ṣe gbogbo ọ̀rọ̀ tá a bá ti gbọ́ náà la máa fi la máa máa gbé síta pé ẹni báyìí ṣe báyìí ẹni báyìí ṣe báyìí ẹ jẹ́ àpèrè wa sáà kíyèsí ọ̀rọ̀ òun ló máa mú ọ̀rọ̀ Yorùbá nation yìí kó mú adébító ògo àgbẹ̀kọ̀yà tó ti jáde o ẹ jẹ́ kí gbogbo ọmọ yorùbá kó support àwọn àgbẹ̀kọ̀yà yìí rally tá fẹ́ ṣe káàkiri ilẹ̀ yorùbá mo fẹ́ kí gbogbo tó nílé tẹlẹ́mù nílẹ̀ yorùbá kẹ́ẹ̀túyáyé kẹ́ẹ̀túyáyá kẹ́ẹ̀túyáyá bọ́ta ẹ jáde sí rally yìí kí ìjọba nàìjíríà kan mọ̀ wípé kì í máa ṣeré o kì í ṣe wàṣà yorùbá nation shall surely stand one day.